padà sórí ètò bàbá ètò bẹ́ẹ̀ ni ó dá mi lójú pé ẹ̀ ń gbádùn ara yín pẹ̀lú mi lénìí ẹ má gbàgbé àwọn ìdílé aláyọ̀mí náà lájọ rọ̀kẹ̀ látàárọ̀ ẹ̀yin ìdílé aláyọ̀mí ẹ kú ìjókòó ó dẹ̀ dá mi lójú pé ẹ̀yin pàápàá ẹ̀ ń gbádùn ara yín. pẹ́sọ̀n ti ẹ̀ kàn lé díẹ̀ náà. <laughs> àwọn pẹ́sọ̀n lè ẹ̀yà ẹ̀ ó tún ti jẹ́ kẹ́ ẹ mú ara yín sí i bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ẹ kó tó di pé mo lọ sí abala eré ìfẹ́ ẹ mo sì ní àwọn ìbéèrè tí mo fẹ́ sáré béèrè lọ́wọ́ yín kí n tó kẹ́ tó lọ mú ẹ màmá àti ìṣe one two three <laughs> ẹ sísítà mi ṣé àwọn bọ́dà mi wọ́n máa ń wo fóònù yìí. bẹ́ẹ̀ni wọ́n mọ pásọọdù fóònù mi wọ́n mọ fóònù mi so kò sí nǹkan tán tán fẹ́ mọ̀ tán mọ̀ nípa fóònù mi ẹ gbọ́ broda mi ṣe bẹ́ẹ̀ ni. kò sírọ́ kò parọ́ ńbẹ̀ kò sírọ́ níbẹ̀ kò parọ́ mo máa ń wo fóònù ẹ̀ tó bá sọ pé kí n wò ó mo mọ password ẹ̀ hmm. ṣùgbọ́n mi ò kàn pé déédéé pakùrù lọ mú fóònù ẹ̀ pé mo fẹ́ wò gẹ́gẹ́ bíi pé kéèyàn máa ṣọ́ obìnrin àṣeyẹn hmm. nínú nínú ilé títí wa àwọn ọmọ wa gan mọ password ara méjì <laughs> ṣe mọ password ara wa. ó ga jù wípé kọ́tẹ́ ẹ̀ sọ fún mi nísìnyí pé ẹ̀yin ń wo fóònù sísá mi àwọn náà ń wo fóònù yín. bẹ́ẹ̀ni. Hmm. ṣé bẹ́ẹ̀ náà ló ṣe ń ṣẹlẹ̀ nínú ilé gbogbo ojú tó ń wò mí pátápátá ọ̀pọ̀lọpọ̀ um, ìdílé ni à ń wo fóònù ara wa ló ti túká ó sì gbọ́ tàwọn kan lọ́jọ́ kan wọ́n ní wọ́n ti nọra wọn fọ́ lórí nítorí pé um, ọkọ wo fóònù ìyàwó ìyàwó fẹ́ wo fóònù ọkọ hmm. gbogbo kan tó bá ti ń ṣẹlẹ̀ nílé wa jẹ́ ká máa fi ìfẹ́ ká wàá fi sort out bí báyìí mo fẹ́ kọjá sí abala eré ìfẹ́ ṣẹ̀wárì nínú igbá ọwọ́ mi yìí ẹ máa ẹ ní àǹfààní láti mú ẹyọ kan péré ẹ ò ibẹ̀ la máa ti wo irú eré ìfẹ́ tẹ máa ṣe fún wa lórí ètò bàbá ètò lénìí ṣé ti ṣe tán ó ta ló fẹ́ mọ̀ sisters ladies first. tẹ bá ti mú náà ni màá kà o. <laughs> ẹ̀yin ará ilé ṣe ń fọkàn bá mi lọ. Ah! ó sọ wípé kí bírọ́dà mi kí wọ́n kọ orin ìfẹ́ ẹyọ kan fún ìyàwó wọn. ẹ máa kọ́ láti odò inú yín ni o tí gbogbo àwọn aráàlú máa rí bẹ́ẹ̀ ṣe máa ń kọ orin ìfẹ́ fún wọn tẹ́ bá wà nílé. Oh yá mò ń gbọ́. ok ok <laughs> ẹ yẹ kí n kọ ìyàwó mi ìyàwó mi ìyàwó mi oh, <laughs> ti fi dàkó lọ. Eh, ìyàwó yín nìyẹn ó oh, yá ẹ jẹ́ àgbọ́. ó oh, yá ẹ bẹ̀rẹ̀ gúrúùfù yẹn. ìyàwó mi olólùfẹ́ mi ọ̀rẹ́ mi àlàyọ̀ mi. I will love you forever. Ah, pam ah. pam. Ìlà ìbẹ̀rù kan yẹn. Eré ìfẹ́ lẹ fẹ́ ṣe. Ẹ̀ ń wojú mi. Ẹ̀ ń ṣe. Ah, ah. Ìyàwó mi, olólùfẹ́ mi, ọ̀rẹ́ mi, aláyọ̀ mi, I will love you forever. <laughs> Ah, màá ní kẹ́ mú mi o. <laughs> Wọ́n ní fún ìṣẹ́jú méjì. Fún ìṣẹ́jú méjì kí làwọn kan tó sọ láàrin ẹ̀ náà. mi ò rántí. kí ni tèmi sọ láàrin. ẹ ẹ kọrin o máa fún yín lọrin mi o. ẹ ọkọ wáìfì ẹ ọkọ ẹ ọkọ ẹ ọkọ ìyàwó mi máa ń kọrin ó máa ń kọrin ni mo mọ àwọn verses. ẹ kó kọ̀ọ̀kan chorus ẹ̀ kọ̀ọ̀kan verse ẹ̀ kọ̀ọ̀kan verse ìyàwó mi olólùfẹ́ mi <laughs> ọ̀rẹ́ mi alayọ̀ mi I will love you forever. verse verse one lásán ló sọ pé the most beautiful girl in, the, in this whole world hmm. ẹ̀ mo eh. like aspect ẹ̀ kọ́. <laughs> ìyàwó mi olólùfẹ́ mi ọ̀rẹ́ mi alayọ̀ mi I will love you forever. <laughs> ẹ pàtẹ́wọ́ fúnra yín ẹ pàtẹ́wọ́ fúnra yín. mo <laughs> sì try. ẹ gba hmm. twenty over hundred hmm. ah. ní abala ah. eré ah. ìfẹ́ nítorí pé ní abala ṣé o mọ̀ mi tán ẹgbàá hundred hundred hmm. ní abala eré ìfẹ́ nísìn ó ti wá ń sọ fún wa ń sìn pé tẹ́ ẹ bá ti délé kẹ́ ẹ máa wá àwọn àsìkò tẹ́ ẹ máa máa yà sọ́tọ̀ fún eré ìfẹ́ gbogbo ojú tó ń wò mí ẹ jẹ́ ká wá àsìkò táwa máa yà sọ́tọ̀ fún ìyàwó wa fún ọkọ wa láti ṣeré ìfẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbà kan lè kàn wá ká máa ṣeré ká máa múnú ara wa dùn. ẹ kó tó di pé mo kásẹ̀ ètò yìí nílẹ̀ hmm, mo fẹ́ béèrè béèrè kan hmm? ìbéèrè náà ni wípé ṣé tí mo bá tún pè yín lọ́jọ́ mi ṣe máa wá <laughs> ẹ̀rù ti bà wọ́n. <laughs> àròpẹ́ tí kẹlẹ̀ mú wá láti inú ìsàlẹ̀ mú <laughs> mi rárá àwọn ètò ẹ̀ ti dáhùn lénìí náà hmm. wọ́n ti ṣe ẹ̀ máa wá. yes a máa wá olùbàtẹ́ bá ti pè wá a máa wá àyè à wá nítorí pé a enjoy program yìí olùwà ṣeun ẹ tún jẹ́ ká múra wá sí i bẹ́ẹ̀ ni ẹ tún ti mọra yín sí ẹ ẹ dẹ̀ sọ fún mi lẹ́ẹ̀kan wípé àwọn boys àtàwọn girls wọ́n wà nílé ní báyìí ẹ wá ní ṣé wọ́n wá sórí ètò bàbá ètò láti iléeṣẹ́ Splendor Cakes wọ́n ká fún yín ní àwọn cupcakes <laughs> wọ̀nyí <laughs> kẹ́ bá fún àwọn ọmọ nílé iléeṣẹ́ yóò ní jóná Splendor Cakes wọ́n ní iléeṣẹ́ yóò ní jóná ọwọ́ yẹn á máa ròkè. ẹ o àdúpẹ́ nítorí pé a pè yín ẹ̀dẹ̀ dá wa lóhùn ilé ẹ̀sẹ̀ ọ̀nà tẹ́ sílẹ̀ láyọ̀ náà lẹ máa bá lágbára Ọlọ́run mi ní rí jù báyìí lọ lénìí lórí ètò bàbá ètò ẹ o a ṣáà ti gbọ́ gbogbo atótónu látàárọ̀ a ti gbọ́ ìrìn àjò ìfẹ́ wọn a sì ti kọ́ ẹ̀kọ́ kan tàbí méjì lórí ètò ilé ní ó dẹ̀ dá mi lójú pé àwa pàápàá a tún gbádùn ara wa jọba bẹ́ẹ̀ ni mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn akẹgbẹ́ mi tàjọ ń ṣiṣẹ́ látàárọ̀ gba àwọn lọ́wọ́ bọ́tìnì mi pátápátá mo sọ wípé ẹ ṣé ẹ kú iṣẹ́ o ẹ kú ìfọmọnìyàn ṣe bẹ́ẹ̀ ni Elédùmarè kú ní jẹ́ àṣìṣe ṣe fún Ọlọ́run ọba mi ọba òkè orúkọ tèmi Ọlá Ọ̀nàbàjò aya Olúwa ṣeun ńlá fún mi nìkan ni let me front that guy ẹ̀yin mímọ̀ ọkọ ah, mi ni là ń kílẹ̀ wọ́n náà gbogbo ojú tó ń wò mí ẹlẹ́tọ̀ọ́ àti máa flaunt àwọn olólùfẹ́ yín nígbà gbogbo bẹ́ẹ̀ ni nọ́mbà mi tẹ́ wọ́n á pè mí sí zero seven zero three nine three eight three nine four one ẹ jẹ́ kí n pè é lẹ́ẹ̀kan sí zero seven zero three nine three eight three nine four one ẹ tẹ̀lé mi lórí àwọn social media mi bóyá fẹ́ darapọ̀ mọ́ mi bóyá ẹbí aláyọ̀ nìwọ náà ó fẹ́ wá kópa bí àwọn ẹbí aláyọ̀ tèmi ṣe kópa lénìí ẹ pè mí ẹ tẹ̀lé mi lórí àtọ̀nàbàjò ọláwálé twitter facebook instagram at ọ̀nàbàjò ọláwálé bóyá ọ̀dẹ̀ ní polówó ọjà kan tó fẹ́ kí bẹ́ẹ̀ polówó ẹ̀ lórí ètò bàbá ètò kájé kó gbogbo ẹ̀ jẹ́ lórí Orísun tẹlifíṣàn gangan ni ẹ pè mí kẹ́ ẹ tẹ̀lé mi màá dáhùn mo ní nígbà tó bá tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ ilé ayọ̀ ni kí n fi pàdé yín ilé yín ọ̀nà yín kò ní dàrú ọ̀dẹ̀dẹ̀ wa á máa dùn níbẹ̀ ni kò ní kàn. bye.